tó bá ti béèrè nǹkan ẹyọ kan béèrè bodyguard mẹ́wàá kò sí nǹkan tó fa gbogbo eléyìí tó ju wípé bá a ti wà yìí àwọn ohun tó ṣe é pé wọn kì í fẹ́ jẹ́ kíyàn jéèyàn nínú ayé èèyàn wọ́n pọ̀ ju àwọn nǹkan tó fẹ́ jẹ́ kíyàn jéèyàn lọ sórí dáadáa tọ́lọ́wọ́n ọba kádàrá mọ́yàn kò tó aburú tọ́lọ́wọ́n ọba kó sínú ayé èèyàn gbogbo wa bá a ti wà yìí wọ́n bí wa má burú wọ́n bí wa má ìṣerere ni ṣùgbọ́n ìwọ gangan fúnra rẹ ló wàá wo ọ̀nà tó o fẹ́ gbà tó o fi róríire ṣe nínú ayé ẹni tí ò béèrè bodyguard oore tó dẹ̀ lóun fẹ́ ṣoríire lásìkò tóore náà bá dénú ayé ẹ̀ à àwọn aburú tó ti sún sí gbogbo ara rẹ̀ wọ́n jáde wọ́n sì gbógun tì í. ṣùgbọ́n bodyguard tó bá béèrè yẹn òun gangan ni yóò jẹ́ kí oore lè dúró nú ayé ẹ̀ tó sì tó bá wà nú ayé bá lóhùn fẹ́ máa dí oore lọ́wọ́ tí àìríná lóhùn fẹ́ máa dí rírí ná lọ́wọ́ tí àìrílò lóhùn fẹ́ máa dí rírí lò lọ́wọ́ tí wọ́n fẹ́ jẹ́ kó o jẹ́yàn tó bá ti bèrè bodyguard tó bá ń bọ̀ báyìí AK47 ni yóò gbé tí yóò fi yin gbogbo òṣì ayé ẹ̀ dànù ó yá ó yẹ kó o ti jẹun sókè tipẹ́tipẹ́ o ó yẹ kó o ti níláárí jù báyìí lọ tipẹ́tipẹ́ ó yẹ kó o ti máa pè wọ́n náà káàkiri gbogbo ayé o ṣùgbọ́n ohun tó láàkì náà ni pé o kì í béèrè body guide ó yá látẹ̀yìn lọ máa béèrè manual kó dẹ̀ máa béèrè body guide béèrè nǹkan tó bá fẹ́ kó wá béèrè guidelines ìwà rí pọ́lọ́wọ́n bá ṣe kíákíá ọba tí ò gbọ́ wèrè